o ò wo visa to gbé dání ni wọn ò wo nǹkan tó kọ síbẹ̀ ni o ò wo visa tó gbé dání o ò wo nǹkan tó kọ síbẹ̀ ni. àánú lórí gbà tó bá jẹ́ pé medical bóyá mò ń ṣiṣẹ́ GP facilities kan tí mo ní ó yá o GP mi o ọ̀rẹ́ mi ń bọ̀ láti Nàìjíríà ẹ jẹ́ ká fún ní MOT o ká ṣe gbogbo nǹkan fún does that mean it's free? this is one of the reasons the British are rioting exactly one of the reasons to ń riot one of my wife, my wife take over o dey within seventy two hours o take over ìjọba ń bí. yes Oriyomi is becoming a nuisance kí ló tiẹ̀ ń ṣe gan ìwọ nìkan ni wọ́n kọ́ máa sọ̀rọ̀ ni bàbá ẹ bàbá ẹ sọ̀rọ̀ jù yẹn lọ́nà ìgbéraga ò gbé bàbá bàbá wọ̀ dà ìgbéraga ti fẹ́ máa gbé ẹ wọ̀ tó bá sọ̀rọ̀ fún kò ní wo kò ní ru ọ̀rọ̀ yẹn jílẹ̀ á jáde síta bẹ̀rẹ̀ sí ní fọ́ǹbù má fọ́ǹbù débi adébí pé ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ má fọ́ǹbù débi ẹ̀ ń tú gèlè lórí mi má fọ́ǹbù débi á sọ nǹkan fún ẹ kò ah, tó làwọn pípù yẹn ń sọ ṣáwọn tó wá eh, eh, medical director Alex medical center yẹn tó bá rí yẹn níta tó dẹ̀ gbé kíní wọn síta NHS ló sponsor wọn náà tó bá dẹ̀ jẹ́ pé ó private medical ni àwọn kan sanwó náà ń tó ṣe fún ẹ yẹn àwọn kan ló máa sanwó ẹ náà. àwọn kan ló máa sanwó ẹ náà sórí sìn wọ́n ti ń gbé alex blue medical center wọ́n ti ń gbé wọn sáré. ó wá wá sunday post mi Oh, wá kọ don come for me oh! Don't come for me Show, show, show wàá wá máa purọ́ ni nígbà tí wọ́n gbowó lọ́wọ́ òun ṣó wàá ṣe pé wọ́n different n tó basic síta lórí Oh yeah, yàtọ̀ sí n tó sọ lẹ́nu tó bá mọ̀ ah, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ mo lọ sí eh, medical center o àwọn tí wọ́n mọ̀ mí níbẹ̀ wọ́n ṣe free medical for me. that is it you will not generalize pé united kingdom has free medical facilities. Wọ́n ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́ àánú lórí gbà. Àánú lórí gbà. Ṣé o tó bá yẹ pé àwọn kan ra títẹ́ pé àwọn kan ló san owó tíkẹ́ẹ̀tì ẹ̀yẹ àmà sọ dátù ìpò wà bọ́sà pé ọ̀fẹ́ ni wọ́n wọ plane dé United Kingdom Exactly nǹkan tó ṣe nìyẹn. Àwa là ń sanwó ẹ̀. Visa tó gbé dání sọ pé kò free fún ẹ. So why do you come out and say it's free? Barely 72 hours in the United Kingdom, you are giving out false information. You are giving out false information. Èmi ò sí, I'm a true sayer. Ìfẹ́ pé mo rí ẹrí, ìfẹ́ pé mo rí ẹrí, ìwọ lè má rántí mi mọ́ ni ò ní pé kí n má sòótọ́ ọ̀rọ̀ fún ẹ tàbí tí bá ríbi tó ti ń ṣe tó ti ń ṣe nǹkan tí ò dáa kí n correct you don't you want to correct other people you don't want other people to correct you you cannot give out what you are dishing out Oríyọmí ó dẹ̀ bọ̀wọ̀ fágbà ewu ló wà lórí mi mi ìdèrúbọ́ sí o mi ò dèrúbọ́ sí kékeré ló fi jà kọ́ bí mi lo. ṣó ti yí ẹ bẹ́ẹ̀ kékeré ló fi dàkọ bí mi lọ Oríyọ̀mí don't come and be saying that barely seventy two hours in the United Kingdom you are giving out wrong information tó yẹ pé platform ẹ kéré bíi platform yìí ṣe mo lè fojú di mo lè má sọ̀rọ̀ but platform ẹ tóbi ọ̀rọ̀ ẹ dẹ̀ máa ń rìn mo dẹ̀ dúpẹ́ pọ̀rọ̀ tèmi náà máa ń rìn bí platform mi ṣe kéré mọ́ ọ̀rọ̀ mi máa ń rìn ó máa ń débi tó dé má jẹ́ kán gbé àwọn tó tó mọ̀ kán fún ẹ ní free medical facility má jẹ́ kán gbé wọn sáré má jẹ́ kán gbé wọn sáré má jẹ́ kán gbé wọn sáré àwa là ń gbé bí London náà ń pè bí bẹ́ẹ̀ ṣe máa ń sọ London náà ń pè bí kì í ṣe Nàìjíríà tẹ̀ tí ń fi ọ̀rọ̀ kó wọn lómi ọbẹ̀ jẹ You dish out to people you don't want. You teach people. You educate people. Education is power. Information is power. I'm telling you the information. O fẹ́ oh, you break it. eri why the insults. Ta ni ẹ tán insult yẹ gan tó bá fẹ́ insult yẹ? Tó bá rí mi, mo máa dọ̀bálẹ̀ ni. Lóde, bọ́mọ Yorùbá ni ẹ́. Ta ló insult yẹ? Ṣé èmi mo insult yẹ? lórí pé à ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú táwa wà fún ẹ wọ́n ń jà wọ́n ń jà ara nǹkan tó sì kọ síbẹ̀ yẹn ó sì ń fa ìjà lọ́wọ́lọ́wọ́ báyìí o rìpọ́ọ̀tì yẹn o o rìpọ́ọ̀tì yẹn tẹ̀bádùn ẹ̀ máa sọ pé ìlú tó túbà tó túṣẹ́ wọn ì jà wọn ì ṣe kankan wọ́n ń jà ń bí wọ́n gúnra wọn lọ́bẹ̀ wọ́n wọlé wọ́n wọlé wọ́n wọ́n fi mọ́tò wọ́n ọmọkùnrin tí wọ́n jọ kọ́mọ̀ pé health health assistant ni wọ́n lọ sílẹ̀ wọ́n jọ mọ́tò ẹ̀ ẹ̀rí yẹn sọ. kí a kí kí kí Oríyọmí wá wa kọ́ sórí pílátífọ́ọ̀mù tèmi ipe kébì máa kọ́m fún òun wọ́n kọ́m fún ènìyàn àbí àwọn educate ẹ̀ á jẹ́ kí n bínú sí ẹ á jẹ́ kí n bínú sí ẹ obìnrin àtẹ̀yìntọ̀ ni mí o àtẹ̀yìntọ̀ má jẹ́ ń bínú sí ẹ mi rò pé mo insult ẹ lórí platform mi mo ń educate ẹ and you are a journalist a seasoned journalist you should be bringing out and putting out information that are palatable that won't be to your own detriment you shouldn't be putting it there you shouldn't be, you shouldn't be putting it there ó come out come for ẹ They fracas yẹn are into fracas You are. ni ta ló ń bá come for ẹ Talumba ló ń come for ẹ many gps ló wà lórí ló wà lórí platform me is a professional is a professional platform níbi tí kọ́ ẹ pé èmi náà ló mọ̀ mo ti ń ṣiṣẹ́ máa mú ẹ lọ mi èèyàn mi ní láti nàìjíríà ẹ jẹ́ ká fún ní gbogbo àwọn nǹkan tó wà níbi bíbà tá a mọ̀ pé a lè fún so tá a bá á fún ẹ tán tá a gbowó lọ́wọ́ ẹ does that mean it's free? àánú lórí gbà does that mean it's free? I'm asking you a question don't come and be writing rubbish on my on on my on my on my on my. màá tún gbé lálẹ́ màá gbé lálẹ́ lọ sórí TikTok when we talk intelligently listen up intelligently Oríyọmí Hamzat àwọn èmi ò ń ṣe àwọn ehm, ìyá níbodè ìyá nísàlẹ̀ rẹ̀rẹ̀ nǹkan kan tó máa ń kẹjọ wá sọ́dọ̀ ẹ o tó máa ń jágbe mọ́ tàbí tó máa ń gbẹnu sí mike lọ́dọ̀ tèmi bíi báyìí wọ́n máa ń gbẹnu sí mike náà ni tó lọ wo lọ wo ṣó yẹn láti bẹ̀rẹ̀ sọgbà tí wọn ò sanwó yẹn omi pay is free for everybody jẹ́ kí gbé caption ẹ̀ jáde tó bá tí tó bá tó bá tí pull ẹ̀ down n tó sọ jẹ́ kí gbé jáde tó bá tí pull ẹ̀ down bó bá pull ẹ̀ down ó wà lọ́dọ̀ Maureen Maureen Bádéjọ. tó bá ti tó bá ti change ẹ̀ á ah, ah, kí ló dé barely seventy two hours o dẹ̀ tún wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀ ọlọ́run wá ń bí o fẹ́ wá sọ̀rọ̀ ẹ̀dọ̀ ọlọ́run wá ń bí ìwọ ask fún o o ask fún ni you ask for it you ask for it and I, I'm, I'm gonna give it to you I'm gonna give it to you the way you ask for it don't come and be doing that gbàgbàgbà lọ́dọ̀ mi. àbí mọ̀ọ́rìn náà ti gbé wálẹ̀ wọ́n ti dáyàjá mọ̀ọ́rìn ó ti gbé wálẹ̀. ń bọ̀ suzireti suzi su. kí ló dé. yẹn bẹ́ẹ̀ wá bó ṣe kọ́ ìyẹn ni mo fi ó ní mo fi ń ṣe ṣé òyìn mo ṣe ń wà ń bò mí. mo ń bọ̀ o Suzy. Susie, smile Susie, gbé kinní yẹn bọ́ síbí jèrè. ara nǹkan tó sì ń jà sí nìyẹn even Susie, ó ní nǹkan tó kọ síbẹ̀ ní. Health is wealth. Here, I don't need to pay a dime before I get medical attention. God is good. What does that imply? What does that imply? What does that imply? It means health is wealth. Here, I don't need to pay a dime before I get medical attention. If you don't pay a dime before you get medical attention, nobody will ask you for money, but you will beat it in the posts. That does not mean it's free. That does not mean it's free. That does not mean it is free. That does not mean it is free. Tó bá lọ accident and emergency, one treat yeah. But that does not mean it is free. that does not mean it is free wọ́n lójú àánú ni àwọn òkì béèrè owó ń bí kó tó treat èèyàn n tó máa sọ nìyẹn mo bá kọ sílẹ̀ pé ah, they don't ask for money first before you get treated for medical services that might be true but pay you don't need to pay a dime you don't need to pay a dime is different that English is incorrect àánú lórí gbà I don't need to pay a dime before I get medical attention ṣọ oògùn tó fún ẹ wọ́n fún ẹ lóògùn náà lọ́fẹ̀ẹ́ ṣọ fún ẹ lóògùn náà lọ́fẹ̀ẹ́ ṣé wọ́n fún ẹ lóògùn lọ́fẹ̀ẹ́ barely seventy two hours and you are changing the narrative the narrative is clear health <laughs> yes, in Ireland, they will send it to your address. Before that was sick pay money. You cannot come to this country 72 hours code any NHS number tó ma fi gba tó ma medical kini Anu lórí Anu àánú òun but for you to come under my post and say don't come for me yo don't come for me that's fracas language Definitely, I, I will. In Shomo, Definitely, I, I, I, I will jump up. Definitely, I will, I will jump up and, and, and give it to you. So, what we are saying is that medicals is not free for everybody in the United Kingdom. And it is not free for people that comes on a type C visa, which is called visiting visa. Right? It's not free. It's not free. Even àwọn to já dúró, ó ní nǹkan tó free fún wọn. Àwọn refugee. Ìjà yẹn náà dẹ̀ ṣì ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìjà yẹn náà ṣì ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí. Don't write that thing on my page again tí bá wá sórí péèjì mo máa ń mo máa ń kún ni mo máa mo máa tún dáwó síbẹ̀ ni don't come and be doing that táyé bá yẹ wọ́n tán ìwà àbàjẹ́ no no no no no don't do that here for me. you ṣùgbọ́n Oríyọmí don't do that don't do that for me okay kó máa wojú máa wojú jọ mí o so ìyẹn ni mo wá sọ inú ló bí mi Oríyọmí máa wá sórí péèjì mi kó máa kọ don't come for me o. Oh ìgbà tóun ò sanwó ṣé òun wá sọ pé òun sanwó ni lọ sọ fún wọn lóòmù ọ́fíìsì kò sọ kó kọ thank you letter sí wọn lóòmù ọ́fíìsì pé thank you the consular Nigeria embassy uh, British embassy I went to I was in United Kingdom <laughs> I, I got checked up I went and I used your medical facilities and they didn't collect any money from me lọ síbẹ̀ after this six month visa kó lọ apply for two years kó o kàn máa fún because it's clearly stated in your visa that you are not entitled to public recourse so if you go to any, any medical center tó mọyàn sí tàbí o lọ sí accident and emergency tí wọn bá gbowó lọ́wọ́ ẹ ìyẹn omi pé medicals ó free wọn ò ní fún ẹ lóògùn paracetamol gan wọn ò ní fún ẹ it's not free Medi medicals is not free for all It's free for some people, but you are not in that category. You are not in that category. You are not in that category. Oriyomi Amsat, lọ ka visa ẹ̀ dáadáa is clearly stated ńbẹ̀. Ẹ go gan ẹ̀yin èèyàn God bless you. Eje jẹ́ kó koko wá kọ̀kọ̀ At, síbi. Àgbẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ máa woto woto. wòtòwòtò. Àgbẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ máa woto. gba wòtòwòtò torí pé o máa correct èèyàn. Èèyàn kan ò dẹ̀ kí ń ṣàwádé. Èèyàn nobody is an embodiment of knowledge ẹ lè máa móṣó kẹ máa má united kingdom no ń pè bí o united kingdom ni wọ́n ń pè ibí thank you god bless you ẹ ṣe gan ni tó bá tún ti kọ nǹkan màá jẹ́ kẹ́ gbọ́ ẹ lọ sórí previous page tí mo sọ kẹ́ lọ one writing olúyọmí ń bẹ̀ ó ti wá kọ ó tún tún ṣe another update gbà tí wọ́n gbowó lọ́wọ́ òun ṣé wọ́n wá sẹ́kún wọ́n gbowó lọ́wọ́ òun ni. ìyẹn wá torí pé wọ́n gbowó lọ́wọ́ ẹ ìyẹn wá mí pé ó jọ́fẹ́ ó mọyàn ní náà ó mọyàn bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe ẹ́ láàánú ni àbókọ̀ wọ́bẹ̀ lọ ní èèyàn kan ló máa mú ẹ lọ ó ní NHS number God bless you all. Ẹ ṣé gan thank you God. Ẹ bá mi share ètò yẹn jẹ́ kó tún dọ́dọ̀ ẹ̀ mo ti táàgì orúkọ ẹ̀ síbẹ̀ kó máa fẹnu ara ẹ̀ gbọ́. Yeah! yeah they are all the same Oh, fẹ́ gbọ́ correction wọn ah kí ni wà ń ah mi ò mọ ah mo bi why you know you don't? ah akọ sọ pé ah yeah yeah i don't mean for everybody or something like that nígbà tó gbowó lọ́wọ́ ẹ kọ́ṣẹ́ wàá wá sẹ́pọ̀n gbowó lọ́wọ́ ẹ ni and so it is free for everybody bó ṣe sọ nìyẹn you didn't pay a dime lọ síbẹ̀ kó o lọ kọ́ kó sí consular British High Commission pé mo wá sí United Kingdom mo seventy two hours tí mo dé o mo lọ mo ní issue o ẹsẹ̀ mi ò ṣe dáadáa o because mo mọ̀ pé bóyá DVT ló fẹ́ ní or something like that yẹn tó fi sáré lọ tó fi ń ṣe gbogbo ìfúnpá fún ẹ tó fi ń ṣe gbá tó fi ń ṣàkókò bàbá aṣá sọ fún yín omi ìpò free adẹ̀ ń sọ fún ẹ pé kò free o tún wá ń mìírí wá ń ṣorí má jẹ́ ń bọ́ fún ẹ o orí ni mo fi rìn débàdàn kì í ṣẹ̀ṣẹ̀ bíi ti tiẹ̀ náà ni right má jẹ́ ń bọ́ fún ẹ it is well.